ti mọ̀ ibi tẹ́ ti ń ṣeré ló ti mọ́wọ́ sọ́yàn ló ti kọwọ́ bọ̀ díẹ̀ kò wá tán so òun retí kọkùnrin sọ pé òun fẹ́ bá rí ẹ ó wá ní lọ bá Bíọ́dún Òkòwò Bíọ́dún Òkòwò is more decent than you she's classy orí phoenix ẹ ni orí tó bá ń sọ̀rọ̀ ni ó máa ó máa comport ara ẹ ó máa ó wà reserved ìwọ àti sídẹ̀ǹtì ò dáa gbé lọ mú lọ mú bọ̀ mú lọ mú bọ̀ ó bá tẹ́bọ̀ lọ́dọ̀ dínú ó bá <laughs> market máa pe Dino sí Dino máa bá wa sọ̀rọ̀. nàìjíríà náà ká tó sọ ká tó sọ olórí burúkú yín ti máa competition ẹ ní sori rẹ tó bá dìgbà tẹ́lá débi ìṣẹ́lógún yín ayé àtẹ̀mí yín lè gbòdò gbogbo ẹ̀yìn tẹ lọ́ fi òkò tẹ lọ́ fi competition tẹ fi òkò ẹ̀lẹ́fì máa mú èèyàn kí ni bàbá ṣe àwọn tó ń ṣe nǹkan burúkú ju bàbá yìí lọ wọ́n wà náà you can't even move around wàá gbọ́mọ̀ wà náà ìjà ẹ̀ ní sori rẹ sẹ́ mọ́ bọ̀ ní june ten ẹ mú mi ní sọ́mi yẹn àti ẹ̀nà airport ní kẹtùmù petition yìí wa lẹ́bà ṣe ń lọ́bà lẹ́bà máa ṣe gbé òkú jáde nínú ilé náà máa ṣe gbé òkú jáde nínú ilé yìí lẹ́yọ̀ ni ṣé lórí burúkú ni ni kí ẹ̀ má lè sọ̀rọ̀ just because àwọn olórí burúkú kan ti ń doyín ṣé bí wọn oppress wa ni this is a democracy everybody has freedom of speech freedom of speech ẹ̀wọ̀n lórí burúkú wúlé bàǹtù ẹni ọlọ́njọ́sí ọmọ yẹn sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ ẹjọ́ mi pé òótọ́ lọmọ yẹn sọ ọmọ yẹn sọ̀rọ̀ ta ìsọ̀rọ̀ kíákíá ẹ ti gbé lọ sí court tó ẹgbẹ́ báwọn court ṣe ẹ wọ ọmọ bẹ́ẹ̀ sàtìjà fún àti rẹ̀ o kọ̀ọ̀kan náà pẹ̀tì lásán wọ́n dàrú wà lójú ṣùgbọ́n torí ẹ̀yin ọlábàdàn ó ti wà láàrin àwọn tó ní ìjọba within twenty four hours ẹ ti gbọ́ ọmọ yẹn lọ sí court ẹ ti ní kó máa bẹ̀bẹ̀ ẹ ti ń charge why are they oppressing Nigerians why kí ni fẹ́ẹ́ dá kan ṣe now lọ́ọ̀ sọ pé ṣe bá mú èèyàn within twenty four hours ẹ gbọ́dọ̀ charge ẹ sí court wọ́n kàn sí àwọn èèyàn sọ pé wọ́n ti fún ní bail but kò tí ì meet bail condition two hundred million bail wọ́n lè sọ pé kó lọ wá mi mọ ẹjọ́ kó lọ wá kó wá bèlẹ̀ bí a kìíní kan kìíní kan ní government office job ṣẹ́gbọ́ ẹjọ́ two hundred million ṣó fa òbò yanu ṣó pa president ní àpò pa ó pa Ṣèyí Tinubu kí ló ṣe kàfíní kó lọ mú two hundred million wá wetin this boy do nǹkan tẹ ṣe ṣe ṣe fún Fẹlá Fẹlá ní kúlápó kùtì náà ni ẹ pa bọ̀bọ̀ yẹn ṣẹ́rí mò ń sọ ṣẹ́rí àwọn ìwà táwọn nàìjíríà òun ló jẹ́ kọ́ ló ń gbọ́ àdúrà ìlú yẹn and if care is not taking. bí ìlú yẹn ṣe máa bá kú nìyẹn ẹni tó gbogbo àdúrà táwọn pásítọ̀ ń gbà kan kò lè ṣẹ́ lórí kò lè ṣẹ́ lórí nàìjíríà because ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ẹ ti tá sílẹ̀ ẹ ti ọ̀ṣẹ̀ ẹ ti tì í mọ́lẹ̀ àwọn ọmọ ọlọ́mọ ọ̀tọ̀ ní kírímìnà kan máa mú sí prison ìtọ́kọ́ fẹ́ fi àwọn kírímìnà yẹn lẹ̀ wọ́n lọ ṣe àwọn ọmọ ọlọ́mọ tí ọ̀ṣẹ̀ lójú títì wọ́n lọ máa pa wọ́n wọ́n fi replace àwọn kírímìnà. gbogbo àwọn pásítọ̀ tó bá ń sẹ́yìn politician yìí lẹ́yìn tó ọba yìí sọ tọ̀gbọ̀ kò ní dá fún gbogbo ẹni ọ̀kọ̀ọ̀kan ọmọ wọn máa ṣọ́kú lẹ́yìn ọ̀kọ̀ọ̀kan mọ́ wọn lórí ni nítorí wọn ọba yìí sọ tọ̀gbọ̀. kí ló dé gan Tinubu Nigerians believed in you they trusted you they believe you gonna take them to the promised land but reverse is the case ara ò ní wá tó èrí during your tenure ebi ń pa àwọn èèyàn epo ò kébi eku ẹyẹ ò kébi ẹyẹ ìgbà tó bá wá sọdọ ìyàwó ẹgbẹgẹdẹ ìsọnù kí ló kọ ìyàwó ẹ̀ yẹn náà àbí ẹgbẹ́ ọkọ tí ìyàwó ẹ̀ sọ ni ó ní àwọn nàìjà ó ní kò sówó ta ṣùgbọ́n nàìjà ń ṣe patí ṣe ń ṣe eré ni mà ṣẹ̀ṣẹ̀ yìí Tinubu kò kí wà lórí private yacht tó máa máa ṣe patí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àgọ́ tíṣẹ̀ yìí Tinubu wọ̀ lórí yacht kan ẹ̀ bẹ́yẹ tó ń tagbó yẹn ní five hundred million ṣèyí ò ṣe tagbó yẹn kó fi fídì àwọn tẹ́bí ń pa àbí rìndìmù tẹ́ ẹ lọ ìyàwó Tinubu ṣẹgbẹ́ sọ́kọ́ ẹ̀dá àjà mẹ́wàá síbẹ̀ tí olórí bú àwọn tí àwọn tí congratulation ló ń bá nínú ilé wọn tàbí kọ́ máa ṣe pati kọ́ máa fowó pati kọ́ máa fi fíìdì mẹ̀kúnnù we are trying our best you don't have to tell us mélòó ni ìdìbò tẹ́ ẹ lọ mélòó ló ṣe we are trying our best as civilians we are helping ourselves. lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àtàgbà. ìyàbọ̀ tó tó dìde.